أعوذ بالله من الشيطان الرجيم بسم الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل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 هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أدوك فلان

al'ummatul ijaba àwọn al'umma tí ó dá Ànábì sallallahu alaihi wasallam lóhùn lórí ìpèpè tọ́lọ́wọ́ bá nígbẹ̀ láàrùn láti wá pè wá sí ẹni tí ọlọ́wọ́ bá nígbẹ̀ lá fún ní tíra ọlọ́wọ́ bá tó ṣe wá ní ìkánnà àwọn tọ́lọ́wọ́ bá nígbẹ̀ lá fún ní tíra kẹyìn ilé ìtọ́jẹ́ tó yẹ́ sí pé gbogbo àwọn tíra tó ti sáájú a tíra yìí náà lọ́nà ọba àríkẹ́ láti ṣe ẹ̀gbọ́n kó gbogbo wọn tọ́lọ́ sí ní kókó gbogbo wọn sínú pátápátá ọlọ́run ọba tí ó kádàrá káwà náà àwọn tó nígbàgbọ́ sí tíra yìí adúpẹ́ fọ́lọ́run ọba tọ́lọ́run ọba sí wá báyìí torí pé oore tọ́lọ́run ọba ṣe fún wa yìí oore tí ó ń wọ́n ni oore tọ́lọ́run ọba àríkẹ́ láwùí kìí ṣe fún yàn àfẹ́ni tọ́lọ́run ọba àríkẹ́ lá anabi sallallahu alaihi wasallam anabi ni inna allaha yu'ti ad-dunya liman ahabba wa liman lam yuhibb ọlọ́run ọba àlíkẹ́lá àtẹnitọ́nà ọba nífẹ̀ẹ́ sí àtẹnitọ́nà ọba ò nífẹ̀ẹ́ sí gbogbo wọn lọ́lọ́run ọba àlíkẹ́lá máa fún láyé wàlá yóò ẹ̀fì díì wàlá yóò ẹ̀fì áàkírọ̀ ilá liman àhábà amọ́lọ́wọ́bọ̀ oníyọ̀ndẹ̀ ẹ̀sìn ọlọ́wọ́bọ̀ oníyọ̀ndẹ̀ kìyàmọ̀ fẹ́ so látara báyìí adúgbẹ́ fọ́lọ́mọba tọ́lọ́mọba sí wá nínú àwọn ẹ̀sà nínú àwọn èèyàn tí ọlọ́mọba àdìgbẹ́ lágbẹ́fẹ́ sí àtọ́rà nípò kí ọlọ́mọba àtúrí àjẹ́gẹ́ tọ́ ọlọ́mọba fún annabiwa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn ará ilé annabi àtàwọn sọ̀hábà annabi sallallahu alaihi wasallam àti gbogbo jọ́sìn fún ọlọ́mọba pẹ̀lú lánàá annabi sallallahu alaihi wasallam ìfìdí ọjọ́ gbẹ̀dẹ̀ تفسير سورة الكهف àlàyítí à ń bá lọ òun náà ni ìtumọ̀ Suratul Kahf a ti bá débi ayà ẹlẹ́ẹ̀karùndínlọ́gbọ̀n ẹlẹ́ẹ̀karùndínlọ́gbọ̀n bí tí a bá dé nìyàn pẹ̀lú gbọ́nà ọba látorí ayà ẹlẹ́ẹ̀karùndínlọ́gbọ̀n yìí òun náà láti bẹ̀rẹ̀ tafsiri lónìí أعوذ بالله من الشيطان الرجيم ولبثوا في كهفهم ثلاثمائة سنين وازدادوا تسعا قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا na. ní olérò pé aláǹfàní àtútù kọjá mo pàdé iná tàbí ká tẹ̀ máa ráyè láti fi bí ọlọ́run bá bá ṣe gbà wá láyé bá sì kí aláǹfàní àti láti tú kọjá náà pẹ̀lú ọlọ́run nípa ìkan nínú àwọn in tó pamá nípa àwọn ashabul kahf fún àwọn àwọn ahlul kitab àwọn ìjọ tí a ti kó ní tíra síwájú ìjọ annabi sallallahu alaihi wasallam ìmọ̀ nípa ọjọ́ tí àwọn ashabul kahf tí wọ́n lò níbi tí wọ́n sùn sí nínú kébù yìí nínú wà pádà ìmọ̀ nípa ọjọ́ ní ó pamọ́ fáwọn ahlul kitab ọlọ́run ọba àdíkẹlá wọ́n sallallahu alaihi wasallam àti àlúmà nẹ́bì ní ìró nípa ẹ̀ eléyìn náà ni ó máa jẹ́ àjùlọ fún àlúmà nẹ́bì lórí pé ìjọ yìí ìjọ tó ẹ́pọ́lọ́run ọba àdíkẹlá parí ni in tó bá pamọ́ fáwọn ìjọ tó ti sáájú tí ń fún àlúmà nẹ́bì sallallahu alaihi wasallam torí pé alùgbùmà nẹ́bí orílẹ̀ ni ọlọ́run bá dékẹ́lá dájú kọ́ tọ́lọ́ ní kúntùm khayra ummatin ukhrijat lin-nas ọlọ́run bá ní ẹ̀yin ìjọ ànẹ́bí ẹ̀yin lẹ́fí ń jẹ́ ìjọ tó lóore jù táwọn ọlọ́run bá dékẹ́lá mú jáde fáwọn èèyàn ta'muruna bil ma'ruf ọlọ́run bá ní ètò jẹ́ ká ṣe ọlọ́ni bá kẹ́lẹ̀ ẹ̀sìn nígbàgbọ́ tó yẹ kòrò sí ọlọ́run bá wà láwọ́ àmàna ahlul kitab làkánà khayran lahum ọlọ́ni tó wáyé báwọn tàà fún tírà sáájú náà bá nígbàgbọ́ ní ọlọ́ni kọ̀ bá lórí fún wọn min humul mu'minun tí wọ́n ti sí ẹ̀sì islam sánẹ́bí isa múwá ó ń bẹ́nu wọn àwọn tó nígbàgbọ́ sánẹ́bí musa nígbà kó jí sí ọlọ́wọ́n bá ní tán sì tẹ̀sì tó múwá wà á dáru húnmùrì fàákìtò ọlọ́ ní àmọ́pọ̀lọpọ̀ wọn kèfèrí ni wọn kíkù tẹ̀yẹ ìmáyẹ wà á dáru húnmùrì kẹ́bìrú ọ̀pọ̀lọpọ̀ àwọn ààrùn kìtà nínú nǹkan tó pamọ́ tí ìmọ̀ rẹ̀ pamọ́ pamọ́ ahlu kitab òun náà ni ìmọ̀ iye nǹkan ọjọ́ tí àwọn ashabul kahf tí wọ́n lò nínú lójú oorun wọn nínú ibi tán sòsí jẹmọ́ àti láǹfààní tó wà ní pé ká nǹkan ọjọ́ táwọn ashabul kahf lò àkọ́kọ́ ni pé tí ó bá láǹfààní èyàn lọ́wọ́ gbọ́dọ̀ orílẹ̀ nínú ẹ̀mí mùsùlùmí pé tí ó bá ti sáfà níbẹ̀ ọlọ́ọ̀bá ọ̀ráyè ọlọ́ọ̀bá ọ̀ráyè ọlọ́ọ̀bá ọ̀ráyè záwí ọlọ́ọ̀bá ọ̀ráyè ránà bá ní sí nígbà tí ó ní ajá àwọn bákanáà àwọn nǹkan mí tí ó sáǹfàní bẹ̀ ọlọ́run ní sọ fún wa a mẹ́ ń torí fáǹfàní wà mẹ́kí láǹfàní bẹ̀ àdìyẹ ìjà mú ìjíza lọ́jẹ́ tí pé kẹ́ẹ̀lẹ́bà mẹ́kí ànẹ́bí ọlọ́run ọba lọ́rùn tí wọ́n ti bí ànẹ́bí nígbà táwọn sàábù dáàbù wà láyé tó fi ma iye òǹkà ọjọ́ tí wọ́n lò kẹ́ẹ̀lẹ́bà mẹ́kí ilé ìbáyìí sọ pé ọ̀rọ̀ àtàrí ní sọ tí ìbá ti pọ́nà ọba tí ń bẹ lásìkò yẹn tí ń bẹ síwájú àsìkò yẹn tí ó sì máa bẹ láyéláyé tí ò ní sí àìfẹ́ fún máa òun náà ló fún ní òun eléyìí ọmọ jẹ́ sí pé ọlọ́run ọba lọ́rùn ànábì iṣẹ́ torí pé gbogbo àwọn èrò tó ti kọjá lọ síwájú yọ́ tó bí bàbá ńlá bàbá rẹ̀ òun náà ló sọ yẹ ìjáàzù ni wàhálà mi ní ìjáàzù kùrán lára pé alkùrán mú ìjíza lọ jẹ́ nìyẹn lára mú ìjíza tọ́lọ́run bàbí kẹ́ ìsìnkú ànábì sallallahu alaihi wasallam náà nìyẹn torí pé ní ìbáyìí kò sọ́nà láti àwọn alùkìtàbù gan tí yóò bèèrè lọ́wọ́ ga níwọ̀n mọ́ ẹni gbogbo ẹ̀kọ́ sẹ́lẹ̀ nǹkan tó mọ òǹkà kọ̀ọ̀yẹ́ni tó mọ iye ọjọ́ táwọn asáàbù ìkáàfù lò bèèrè táwọn sọpọ́dọ̀ ẹnìkan lànà bí ti bèèrè ẹ̀ kí làwọn ahlul kitabu sọ àwọn ní ọdún ọgọ́rùn ọdún mẹ́ta òun náà ni ọlọ́wọ́ bá ti dé pé pé irọ́ ni ọgọ́rùn ọdún mẹ́ta àti mẹ́sàn ni àbọ̀wọ́sára ilórí ẹ̀ ọgọ́rùn ọdún mẹ́ta àti ọdún mẹ́sàn òun náà làwọn asáàbù káàkùlù ní yáàmà lẹ́ni tó sùn náà bó jẹ́ jẹ́ a rí ní àwọn àfá alìfàsirú alìmáàmù Qatada bin Di'ama as-Sadusi rahimahullahu ta'ala tí àwọn Yahudi wọ́n sọ òkàyí pé áyà kúlìláhù àìlàmù bí máa lábìtú òun jẹ́ rọ́jù fún wọn pé ọlọ́run bá jẹ́ kó yà nígbé ọlọ́run lọ bá òǹkà ìjọ tẹ́ ń lò òǹkà tó sọ pé ọgọ́rùn ọdún mẹ́ta àtọdún mẹ́sàn yẹ pé kèkèé ṣe bẹ́ẹ̀ pé ọlọ́run nìkan ló nímọ̀ nípa òǹkà ọdún tó wọ́n lọ ọlọ́run òṣìṣọ́ fẹ́ nìkan ìmáàmù kọjádà bòjì àmà sàdúsí mọ́kìbù tí wọ́n yẹn àmá mọ́kìbù yìí gbogbo àwọn afárá alifasirun ló fún wọn bá wọlé wọ́n nítorí pé nǹkan tí kọjádà fẹ́ lò ní dalil òun náà ni qira'a ibn Mas'ud qira'atu ibn Mas'ud radiyallahu ta'ala anhu wa qalu wa labithu fi kahfihi thalatha mi'ati sinin wa zadu tis'a òun náà lò lẹ́yìn qira'a yìí sì ni qira'atu munqati'a قراءة سيو لا لا فيها سو قراءة الجمهور هنا نوي ولبثوا في كهفهم ثلاثمائة سنين وزادوا تسعة náà ilé ìtàwẹ́ pàyọ́ bẹ̀ ní pé ọlọ́run ọba àlejò láti rún ilẹ̀ ní báyìí wípé àwọn asáàbùn káà wọ́n sùn fún ọgọ́rùn ọdún fún ọgọ́rùn ọdún mẹ́ta àti ọdún mẹ́sàn jẹmọ́ra sẹ́rí ní báyìí àwọn mòjìzá ti pọ̀ mẹ́gẹ̀ kàrọ ọmọ sí wà mẹ́ kátó tó lọ síbi àwọn katọ́kà alákọ̀ọ́kọ́ ni pé kéèyàn sùn láì ṣe pọ́kú for 309 years for good 309 years ẹ̀mẹ́ ìkẹsọ́bà òun ni pé lásìkò yìí àwọn èèyàn ti sàìgbàgbọ́ sí ìgbéjìdé lẹ́yìn ikú ọlọ́wọ́n ọba lékẹ́ láfẹ́ fún wọn lágbèjúwe pé kẹ́ẹ̀lẹ́ bá mẹ́gbé ní ọlọ́wọ́n ọba mo ní agbára láti gbé ìdílé ìfẹ́ bá kú tán ọlọ́wọ́n ọba lékẹ́ wá fi tàwọn àṣáàbò káàkiri sàlẹ̀gbọ́n gbogbo ayàtà ń wí ẹ̀gbágbọ́ àbí ọdá èmi ọlọ́ọ̀bá lè fi fún ní al-ayatul kauniyya àmì ọlọ́ọ̀bá tó jẹ́dà òun náà ni ìtọ́sẹ̀lẹ̀ sáwọn ashabul kahf àwọn tí wọ́n jọ sẹ̀mí pẹ̀lú àwọn ashabul kahf níjọ́ tí àwọn ashabul kahf bọ́ sínú òhò yìí tí wọ́n lọ sùn sínú òhò yìí gbogbo wọn ti kú tán nígbàtí àwọn ashabul kahf padà ẹwà mẹ́ tó jẹ́ kàyébì ní pé àwọn àsáàbù kí àbò ọ̀dọ́ ni wọ́n gbà tó ń sùn nígbà tó tó jí náà ọ̀dọ́ ni wọ́n ṣé tẹ́yẹ̀ bá lo tí rẹ̀ ní iye àṣìláyé sọ́dọ̀ tó ní kájọ pé wọ́n sùn ní age 40 nígbà tó tó jí wọ́n tó bára wọn ní age 40 náà ìgbàtí yẹn bá sùn ní ọmọ ogójì ọjọ́ ó sì sùn for three hundred and 309 years tí ẹ bá fi 40 years kò sí kọ̀rẹ́kọ́ jẹ́ 349 years kí wọ́n ti di jọ̀kújọ̀kú wà ní nígbà tó tó jí wọ́n tó bára wọn lọ́mọ forty years again náà fún bí àpẹẹrẹ ní ìsọ pé forty years ni wọ́n fún o because ọlọ́wọ̀ sọjú orí wọn tán sọ fún wa bẹ̀ ọ̀dọ́ ni wọ́n kámú forty? ọ̀dọ́ ni wọ́n ẹmú tàbí àbí ẹmú yọjú orí tó bá wù yín plus ìtàlẹ́fà yọ́mẹ̀ ní pé kódà kan díyàn ní jọun níjọ́ tí yọjú orí ẹ̀ bá pé 309 years àgbàlagbì yẹ́sà àgbàlagbà mọ́ ó ti dàgbàlagbì kí láyé fàyán bẹ̀ ní pé èyí tí ó wájé káwọn sáàbùn tí a fún mọ̀ fáwọn ti pẹ́ tó báyìí orí tí ó tàbí jí wọn tó bára wọn ní èjì tán sùn ló fi jẹ́ pé wọ́n ń bíra wọn ní èrè pé à kám labistum ó ti tó gbọ́ tẹ́ ti wà mína qalu labithna yawman aw ba'da yawm wọ́n tó àà ta bá ní káwò dáadáa a ti lu ọjọ́ kan àbí ápèdè níbi tàwà nítorí pé wọ́n bára wọn lẹ́nu tó jẹ́ sí pé wọ́n rí pé ọjọ́ orí àwọn olè tí ìdékún ọjọ́ kan náà lọ kó ti ẹ̀lékún tàbí kọ́mẹ́tì ìdékún rárá nítorí ẹ̀lú jẹ́ sí wọ́n padà sínú pẹ̀lú owó nìlọ́run ọ̀rọ̀ wọn ni owó àwọn bàbá wa jọ́njọ́ rẹ̀ àwọn grand grand great grand grand níbòlẹ̀ ti rí ẹtúlẹ̀ kan ni èyí ti rí kánzù kan pẹ́pẹ́ ọ̀rọ̀ kánzù pẹ́pẹ́ ọ̀rọ̀ àwọn bàbá wa tó ti lọlẹ̀ níbòlẹ̀ ti rí lẹ́ni wọ́n tó pé bà àwọn bàbá ọba alágbájá ní ìbẹ̀lú ẹ́ ọba alágbájá lọ́jọ́ kọ báyìí ó láwà sí ẹ̀yìn sàwọ́ ẹ̀ẹ́ náwà rí pé eléyìí sáàjẹ̀ lólẹ̀ yìí àbẹ́yàn ọba bẹ̀rẹ̀ sí pẹ̀lú àwọn ìjọ lórí ẹ̀dẹ́kùn ẹmá wẹlé yìí àti bàbá wa ìjún wá tẹ̀gbọ́n ní bí ìjò wá subhanallah ebi tí àwọn èyí ti dàgbàdé àwọn èèyàn wá

ọwà ní suratul Baqara nẹ́bẹ̀ alam tara ila alladhina kharaju wa hum ulufun hadhara al-maut fa amatahum Allahu mi'ata amin thumma ba'athahum qala kam labithtum qalu labithna yawman aw ba'da yawm àwọn tí wọ́n tó bí 1000 tí wọ́n ṣèrìn àjò tọ́nà ọba àdíkẹ́lá wá pa wọ́n ìṣìzíkì tó máa ń pè ní ezekiel àkànnà àwọn ànẹ́bí ọlọ́run bá ní tọ́lọ̀ ní kó jí wọn lára mọ́jíza ni ẹ tó máa sọ pé ànẹ́bí isa jí ó kùdìdè á sọ pé ezekiel náà jí ó kùdìdè ọ̀zẹ́rù náà jí ó kùdìdè ẹ ti gbàgbé ọ̀zẹ́rù náà ni أو كالذي مر على قرية وهو خاوية على عروشها فقال أن يحيي هذه الله بعد موتها فأماته الله lára àwọn àpẹẹrẹ tọ́nà ọba lè kíra ń fún wa lẹ́yìn pé káàkì mọ̀ yí pé wípé àlóhun ọlọ́run bá sẹ́ta bá kú òun gbò àdìdè eléna ń pè ní àwọn àpẹẹrẹ tó jẹ́dà irú kan àwọn àmì ọlọ́run bá táàmà rí bí ká ní gbíkan láhìláìlọ́mọ́ọ̀kan lára gbogbo ní kí ẹ mẹ́ta kó tó bá ti lè jẹ́kò tọ́ ní tó gbé ẹnu àwọn àyátù kẹwàníyà lọ́wà àwọn àpẹẹrẹ ọlọ́run bá tó jẹ́ tẹ̀dá tí è sí àpẹẹrẹ áyà tọ́lọ́run bá sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jẹ́ àwọn títí àpẹẹrẹ tẹ̀dá ó ti di mẹ́ta báyìí ní àpẹẹrẹ pé ọlọ́run fún alápẹẹrẹ pé ṣé ẹrù pé ta bá tẹ bá kú à nígbẹ̀yìn jìde ní ẹgbẹ́ ìkú lápẹẹrẹ ń pa àwọn èèyàn ṣe jú ìlà ìṣìmọ̀ tí wọ́n jìde حضرة عزيز حضرة زيحزكي أما أصحاب الكافرين أوتي نبي إبراهيم ربي أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن يطمئن قلبي قال فخذ أربعة من من من الطير فصرهن ثم آه، آه، آه، ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا

tọ́lọ̀wọ̀ bá lè gẹ́lá fún àwá ìgbà tí yẹn bá sùn for 309 years tó sì jí tọ́jọ́ orí ọ̀lẹ́kún tí yọ́ mọ̀ fóhun ti sùn fún pé ọdún yẹn in táwọn náà fi padà mọ̀ ní pé nígbà tán dé ìlú wọ́n rí báwọn táwọn sẹ̀mí pẹ̀lú ẹ̀ báwọn táwọn sẹ̀mí pẹ̀lú wọn gbogbo wọn ti kú tán àwọn àrọ́ ọmọdọ́mọ ọmọdọ́mọ ọdọ́mọ náà olókùn lẹ́yìn ìgbà yẹn nínú àwọn nǹkan tó wà ń bẹ̀ là ń sàlàyé ẹ̀ náà ẹ̀rí nígbà tán wá jí lẹ́ni tí wọ́n bára wọn lọ́jọ́ orí tí wọ́n sùn ẹ̀rí pé lè báyìí kí ní yẹn jàmá báwọn asùhábùlká kàrọ́mà tẹ́pẹ̀ ní kàrọ́mà nìyẹn sáwọn asùhábùlká sáwọn náà àwọn ni wọ́n wá fúnra wọn tẹ́pẹ́ ìgbàtẹ́ ń sàlàyé fún aláàrọ̀ nípa kàrọ́mà wọ́n sọ̀rọ̀ láàrin kàrọ́mà mọ́ẹ̀jíza àti síhìrì ìdẹ́bì máa mẹ́nu lára kàrọ́mà ni àwọn asùhábùlká fún ẹwọ́ wòlíì làwà àwọn sọ̀pọ̀ tí lọ́rẹ́ ṣe ẹlẹ́gbàkọ́wà rẹ̀ ẹ̀gbàkọ́ jùjọjú lọ àbí ẹ̀yìn ọgbàkọ́wà yìí ẹni tó bá jùlọ lọ́lẹ̀ jùlọ nù wòlí ni wá àmọ́kẹ́ wá lè gbà bí àwọn ẹlẹ́tàn sọ ọ̀tán ní ẹ̀rẹ̀gá lọ́jọ́ méje ló kànjá wá ní kíni ẹbí òmú rẹ̀ kó sínú ẹ̀ tí ẹ ń ṣe ní ọmọdé tó pè ní karọ́mọ́ èyàn lè survive láì jẹun fọjọ́ méje tí ẹ bá ti mú mi tó ọba jẹun for good two tó ọba jẹun for a week tó níkú omi ló lágbára jù omi ló ní àsìkò tó kéré jù tó ọba ti mú tó ọba mú for a week ó kù bẹ̀tọ́ ọba jẹun for good two weeks lẹ́yìn two weeks nǹkan sẹ́rẹ̀ sẹ̀sẹ̀ lé sí ọ ẹ̀kìníkà ọwá ní kó wọn kàkà sí bí mú mímú ẹ̀ omílẹ̀ yóò ní kú tí ó bá ẹnkọ́ ní ti rómi mú fọ́sẹ̀ kan bá ní ó tó di ele ya yá mẹ́rin tí ó gbà ránkì ẹ̀ afá ẹlẹ́yàgá lọ́nà òun dìsẹ́mù náà lọ́lọ́nà gbó ọwá lọ́lọ́dún méje ń bẹ̀ ọwá di wòlí subhanallah àwọn eléyìí ṣe karama àwọn karama yẹn karama karama gidi tẹ́kọ́lọ́ ọba gẹ́gẹ́ ló fún wa ní ìrò nípa ẹ̀ àwọn asáfàbò jáàbò sọ fáwọn ẹ̀pá àwọn fẹ́ sùn ọlọ́run ọba ló ní tán sùn bẹ́ẹ̀ tó yí ọdún yẹn ó dá nígbà tẹ́ jí ẹgbàwọn náà wọ́n bí wọ́n lè pé wọ́n bí wọ́n lè wọ́n wọn náà kẹ́ síṣẹ́ wọn ọlọ́run ọba ló

ẹ̀tù wá rájá wọn tí ó nà pápá ajá wọn rẹ̀ jísun owó tó wá sí nígbà tó ti máa hàn wọn subhanallah ọlọ́wọ́ sọ wọn ó wọn náà gbogbo àwọn eléyìí ẹ̀kọ́ tá kọ́ bẹ̀ ni pé ọlọ́wọ́ bá ní àti fún bá kú o látara báyìí sẹ́rí irú ayà yìí màkíyà ni tó pé ń gbà tọ́lọ̀wọ̀n bá àdékẹ́lá àwọn tọ́lọ̀wọ̀n bá àdékẹ́lá ń bá sọ̀rọ̀ ń bí àwọn tán tí nígbàgbọ́ sí ìgbédìdé lẹ́yìn kú ni ọlọ́wọ̀n bá àdékẹ́lá wọn fún wa ní ìròkú iṣẹ́ ah, ẹ̀bá gba gbogbo àwọn àyà kúrántà ń fún iye tí ò bá yẹ yìí ọdá àwọn àyà tó jẹ́ tẹ̀dáṣẹ́wọ̀ ọlọ́wọ̀n bá ṣe

ìgbà ọdún ẹni 400 years ó wà ní èjì 600 years ó wà lọ́dún mẹ́ta ó ah, lè lọ wà láwọn ma tọrọ fún fúnra rẹ ni ó lè lọ gbọ́ ọdún gẹtílẹ̀ yóò fi sú ọ bó ló ṣe lò so ìtàn rẹ̀ jẹ́ ní pé ìgbà ọdún ọdún kan ní kó nígbà ọdún sí ní jọ́dún kan ọlọ́run bọ̀ dáwà bẹ́ẹ̀ àwọn tó ti kọjá lọ síwájú wa náà ṣe kí ni na máa ń ṣe bẹ́ẹ̀ irú anẹ́bì inú anẹ́bì inú lèlè tí ó lò nǹkan tó lé ní 1000 years láàrin àwọn èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó ti kọjá lọ lẹ̀mí wọn ń gò bẹ́ẹ̀ wà lábí fún fi kí àti ìmùsàlá tàbí àti ìsìlè ọlọ́run bá ní wọ́n lo ọdún ọgọ́rùn ọdún mẹ́ta níbi tán ti sùn àti lò níbi tán sùn àwọn sọ̀rọ̀ kan lọ́sẹ̀ tó lọ sàlásà mí àti ìfìní a ní nínú àwọn ọ̀nà tí àwọn èèyàn mí tamaláwọn pa mistake yọ́nà al-Qur'an àpàwọn kan ní al-mustashirikun al-mustashirikun àwọn orientalist ni àwọn tó wọ́n máa lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn tán lọ kọ́ ìmọ̀ Islam so ibà ní ṣe wọ́n ma máa sponsor wọn ní kí ẹ̀yẹ lọ kọ́ nípa ẹ̀sìn wọn tí lárúbáwá ni wọ́n ní àwọn jíjẹ nítorí káwọn bá gbéde wọn àbí tó dámbà mọ́ dánkọ̀rán á sì lọ kọ́lábáwò náà á sì pẹ́pẹ́ sí ọwà lọ́kọ̀ irú àwọn wọ̀nyí wọ́n a máa fa mistake yọ́nà kọ̀rán wọ́n sì máa kéwú dáadáa tálébí sọ̀yànù tọ́lọ́wọ́n bá bá ní kéyàn náà kí islam yẹn fi múlẹ̀ dáadáa náà wàlábìtún fi káàkiri tàlátàmí àti ìsìnì sẹ́rí sìnì ní báyìí Ah, wọ́n ni ọ̀yẹ̀kọ́ wá ní sana ọ̀yẹ̀kọ́ wá ní mufrod ọwá ní jami'i nítorí ilé báyìí a sàlàyé nǹkankan ní báyìí ẹ̀rì mọ́ mẹ́nu bá al'adad àwọn adad àtàwọn òfin wọn nínú náhù lọ́sẹ̀ tọ́lọ nínú ayẹ́ díẹ̀ àǹfààní méjì abẹ́ká ṣe àǹfààní aláwọ̀kọ́ ní pé láti sí àkọ̀mọ́ al-Qur'an tẹ́lẹ̀ bá mọ̀ pé àwọn ni wọ́n gbọ́ kéwúyé kò sí mistake náà al-Qur'an ọlọ́run bá ẹlẹ́ẹ̀kejì fún àǹfààní àwọn adájọ́ mọ́ kéwúyé tèmi náà tó pọ́lọ̀wọ̀ bá lè nítorí tó ní báyìí ẹ̀kọ́ náhù iṣẹ́ náhù mẹ́mẹ́ ṣẹ́rì kẹta ń pè ní al'adad nínú náhù kíyàn tó lè kọ́ nínú náhù yóò ti bá náhù débi tó jìnà ọ̀pọ̀lọpọ̀ tíra tẹ́bà ti rí tẹ́bà tí ẹ bá ṣe tí ẹ bá ṣe mùjálà lẹ́kẹ́ tó bá jẹ́ mùjálà ní mẹ́ta mùjálà ní lẹ́kẹta tọ́pìkì bí tọ́pìkì ẹlẹ́gẹrin tẹ́lẹ̀ karùn sí gbẹ̀yìn tó túnmọ̀ sí pé èyó ti parí èyó ti fẹ́ parí owó náà gbèsè ayé yẹn kọ́tọ́ ìfọ́fọ́ àádá torí pé lè bẹ̀rẹ̀ mathematics kọ́ ọmọ kọ́ ọmọ kọ́ ọmọ kọ́ ó sì máa kọ́ bí àárín orí ìrọ́dàrú àbí yóò pé orí ìrọ́dàrú pàtí ẹgbẹ̀rẹ̀ mathematics ní kọ́ bí àárín ọba ẹ̀ fọ́dá mathematics ọkọ̀ mathematics mathematics tó ń dàbí jẹ́ náà wọ́n bẹ̀rẹ̀ fún láti bo láti 1 2 3 so nítorí ebe náà ni ajájú náà rí sẹ́rí ajájú mẹ́rin ni wọ́n pín sí mẹ́rin ni a ń pè kí ẹlẹ́ẹ̀kejì al'adadul murakkaba ẹlẹ́ẹ̀kẹta al'adadul mufrada ẹlẹ́ẹ̀kẹrin al'adadul al-ma'qufa mẹ́rẹ̀rin ló láwọn òfin ẹ̀ níkàrà sàlàyé díẹ̀ al'adadu al-mufrada al'adadu al-mudhafa lalakọ̀kọ́ òun náà ni adadu òun náà ni òǹkà tí a fi tẹ́rí al'adadu al ó pín sọ́nà méjì alákọ̀ọ́kọ́ mẹ́lá yùgọ́gù ilá ìlà jam'in ilé tó ẹ́sí pé àgbọ́rọ̀ sí ìdọ́fà rẹ̀ àgbọ́rọ̀ fi ti àyàfi nǹkan tó bá jẹ́ jam'in òun bẹ̀rẹ̀ láti orí mẹ́ta títí dé mẹ́wàá nǹkan tó bá jẹ́ pé láti mẹ́ta títí dé mẹ́wàá ni ìtàbẹ́bí sí òǹkà rẹ̀ yẹ́ gbọ́rọ̀ jẹ́ jam'in á fi ti nǹkan yẹ̀yẹ́wà jẹ́ jam'in fún bí àpẹẹrẹ mo tó wá fún alápẹẹrẹ mo tó wá fún wa ní ìkẹkẹ lọ́tẹ̀ tọ́lọ tó bá jẹ́ pọ́kùnrin ní nǹkan tàbẹ́bí ti adájú wà ní mu'annas yóò ní táàkù marbutọ̀ tó jẹ́ alámàtàbò yóò ní lára tó bá yẹ kọ́kùnrin tó bá yẹ kọ́bìnrin ra fẹ́fìtì adájú jẹ́ muzaka fún jàkẹrẹ a ní talatatu rijali arba'atu rijali khamsatu rijali sittatu rijali sab'atu rijali títí dé orí mẹ́wàá bẹ́ẹ̀ tó bá jẹ́ bẹ̀rẹ̀ ni a ní tàlátù nísùwà a ní ọdún tàlátà tàlátù nísùwà arba'u nísùwà ìdán ajẹ́bí aláàdájú yàkúnù after ma'adúrù opposite ma'adúrù ní adájú ọmọ jẹ́ fọ́ìdà alákọ̀ọ́ yóò sì máa jẹ́ jamiu yóò máa jẹ́ pé bẹ̀rẹ̀ ìgọ́fà ẹ̀rí tí mú ní tàlátàtù rijali rijali náà nínú òfin tó tún wà ń bẹ̀ òun náà ni pé ṣẹ́rí tó bá yẹ pé jamiu méjì lóní a ń pè jamiu kẹni jamiu kílà a ń pè jamiu kẹni jamiu kẹsọ̀rọ̀ ẹgbẹ́ wọn lámọ̀ ìkànfẹ́ lórí ilé sàlàyé jamiu kílà àti jamiu kẹsọ̀rọ̀ tó kìí jami'ul qilla in tó bá jẹ́ pé àwọn orúkọ ọ̀kan mẹ́ta pé ó máa ní jami'ul méjì yóò ní plural méjì jami'ul qilla yóò sì ní jami'ul kathra in tó bá ti rí báyìí tẹ́ bá fẹ́ ṣe ìdọ́fà rẹ̀ sí bí ó kọ níbi àwọn adábi tí mo kọ́wọ́ wá ní jámọ̀rì kílà náà àmúkéré ní ìhúnkọ́tọ́ kó bá ní jámọ̀rì méjì fún bí àpẹẹrẹ ọlọ́wọ́ bá ní wà ní mọ́tọ̀ lákọ́ yàtọ̀rọ̀ bọ́sùn bí àǹfùsìhínà tàlátàtà kòrò sẹ́rí kòrò yẹn jámọ̀rì kòrò ní jámọ̀rì rẹ̀ ní kòrò sẹ́rí kòrò yẹn jámọ̀rì kẹ́kọ̀rọ̀ ní tàlátàtú akọrù in oṣù ẹ̀kọ́ jẹ́ ní ẹ̀ pé akọrù akọrù o ní jẹ́rìrì kí ń là kúfúkúrù o máa wá bẹ̀bẹ̀ tọ́mọ wọn a mọ́ tó bá yẹ́ pé kò ní ju jẹ́rìrì kí ń là lọ jẹ́rìrì kí ń là nìkan ló ní kò ní jẹ́rìrì kẹsìrọ̀ nìkan ló ní kò ní jẹ́rìrì kí ń là á fi jẹ́rìrì kí ń là náà lálùmgbà náà alákọ̀ọ́kọ́ ní òfin ni ṣẹwárí nínú àwọn tó wá jẹ́ al'adadu mọ̀bọ̀ nínú ẹ̀nà wá ní in tó bá ti jẹ́ mẹ́à 100 àti alì àti alì 1000 nínú àwọn tó ẹ́ pé al'adadu mọ̀bọ̀ nínú ẹgbọ̀rọ̀ jẹ́ ẹgẹ́ bí mẹ́ta sí mẹ́wàá tí mo sọ ṣe ọlọ́run ti ẹ̀ ṣẹgbé láti lẹ́ta sí mẹ́wàá mo ní ìtàbà wọn fi tẹ̀lé tí ó mọ̀ jẹ́ tààtò kágbọ̀rọ̀ jẹ́ jamiu àbí àmóhun ti ẹ̀ láti níbi 100 àti 1000 ìtàmà fi kún gbọ̀rọ̀ jẹ́ mú fraud kí wá ṣe mí ànìkan kódà mí àtà 200 àti alfa 2000 alọ́pẹ́ mí àtà dirhamin mí àtà dirhamin àti mí àtù dirhamin báyìí tí ní ṣẹwárí bóhun náà ti wá wà yẹn ẹ̀kẹ́ mo ní mú front lámọ̀ bí sí àwa lè fi jamiu sí òun náà káṣẹ ìzọ́fà rẹ̀ sí ibi jamiu àmóhun náà kéré ibi tẹ́ ti rí inú àpòjúwe lọ́mọ mú wá áyà ìyá yìí ẹ́ tó ló fi jẹ́ pé ẹni tí bá ń yọ àlébùn bí ayà ìgbẹ́ ṣe bí mú fọ́ọ̀lọ̀ ẹ̀kọ́ wá á ní náhù rẹ̀ kéré ó tí kọ́ náhù débi kùnkùndùn ọbẹ̀ ma yọ mistake inú al-Qur'an àwọn ẹ̀nà pè ní ó kéré bẹ́ẹ̀ àmọ́mọ́ wá kódà al al-Farrah ó ní minal arab ó ní bẹ́nà ọlọ́gbọ́wá man yàgbọ̀ ìsìnínà mọ́rùdí àsánà àwọn tó yẹ́ sí pé kódà wọ́n mọ́ ti sìnínà sí àyè sánà iná àwọn lábáwá ó wà nínú bẹ́ẹ̀ tó ẹgbọ́n mọ́ lò bẹ́ẹ̀ tó gbé ibi tí sánà bá wà wọ́n fi sì nínú sí so látara báyìí bọ́nà wọn bá ṣe lóyìí ó ti di òfin láti jẹ́ gọ́mà yìí pé a jẹ́ sí pé in tí ó bá wà ní àbí 1000 tàà sọ pé mú trọ́dù láàmà sí ìzọ́ láàmà fi tì a lè fi sí jámìlù náà àmú kéré gan tó ibà nízi so rú ẹ̀ lọ́wà nínú àyà yìí bóyá kí n gbé òkú mi torí àsìkò torí ọ̀rọ̀ pọ̀ lórí al'adadu murakkab al'adadu mufrad àti al'adadu al-ma'qul àwọn òfin pọ̀ mẹ́ nígbàtí ìṣẹ́ pé ó ní tààlùkù ó ní ṣe pẹ̀lú àyà tí a wà lórí èyí onídìí káàfi pẹ̀lẹ̀ gba káàfi káàwìlẹ̀ fi gbà síkò ara wa ilé tó ní ṣe pẹ̀lú ẹ̀rùn náà ni aláàdádú alìmọ̀bọ̀ adádù tó bá jẹ́ sí pé a ṣe ìbọ́fà rẹ̀ síbi màádù ṣe bá yìí sí yọ́sí kí a mọ̀ sọ pé ní ṣe bá pé ní atú dirhamin ṣe bá ní sí àwọn tọ́wà máa tó sọ pé ní ẹ̀tọ́ lè kọ́ bí ádá bí ó ti níbi tí ó kọ̀dé nínú náà tẹ́gbẹ́ tàbá sọ nípa ìbọ́fà ń sí ẹni tí ó ti mọ mọ̀bọ́fà ti mọ̀bọ́fà ilé bóò ní ṣe lọ kọ́ ádá bí ó yìí so tẹ̀mìyísù náà bẹnu ajá irú ẹni ahàdà aṣàrọ̀ káwùkàbà ló tó fi jẹ́ káwùkàbà tẹ̀mìyísù ni nùsìbà àlà tẹ̀mìyísù wọ́n fún ní násùkùn tó di tẹ̀mìyísù so wọ́n náà tó wá ní kẹkẹta pẹ̀lú sọ́dúrù àti ájíjì gbogbo àwọn èèyàn o lè máa alìmọ́bù kátà rẹ̀ púpọ̀ bí báyìí torí yíṣe ànáhù la fẹ́ ṣe tí kè bá ṣe wípé a fẹ́ yí àǹfààní nínú bí báyìí a fẹ́ yí àǹfààní tí a ń láti ṣe nínú àyà yìí nítorí àwọn tó yẹ pé wọ́n fẹ́ máa yọ mistake nínú ọ̀rọ̀ Ọlọ́run bá so ibà ní sí so gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe báyìí ó ti ṣe kúfù sọ́lọ́run bá nìyẹn ó ti ṣe kèfèrí sọ́lọ́wọ́n bá nìyẹn tó nǹkan tí yàn bá mọ̀ kéèyàn má dá sí tàbí kéèyàn tọ̀ àwọn tó nímọ̀ nípa ẹ̀ kéèyàn tọ̀ wọn lọ pé kí ní ìrírá orúmi lójú ẹ ṣàlàyé ẹ̀ fún mi ṣe bá ní sí so àmọ́ kéèyàn wá máa kí a máa tọ́ọ̀bọ̀ hadith annabi sallallahu alaihi wasallam kọ́ fẹ́ máa dárú nítorí pé lè bá báyé àwọn èèyàn jẹ́ nítorí pé lè bá fi èméjì sínú àwọn èèyàn nínú ìnígbàgbọ́sí al-Qur'an nínú ẹni bẹ́ẹ̀ ìdínà ọlọ́wọ̀n bá ní wá so nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé gbogbo tíra dábà ká ẹjọ́ tó lọ́wọ́ bá ẹjẹ́ ká máa mọ ẹni ẹjẹ́ ká máa rí pé ẹni tọ́pọ̀ tíra yẹn tó nífọ̀kànbalẹ̀ lé lórí àwọn tí èsẹ mùsùlùmí ní Nàìjíríà wọ́n tú Kùrán àwọn tí èsẹ mùsùlùmí ní alamu náà wọ́n tú Kùrán kódà àwọn tọ́kọ́ tú Kùrán èsẹ mùsùlùmí àwọn tọ́kọ́ translate Kùrán sí gbogbo language yóò wọ́n kìí ṣe mùsùlùmí ìbẹ̀lẹ̀ ni kó tó wà lọ gbé translated Kùrán tí wà ní I read it I read it òyìnbó òṣìwò lọ́sọ̀ tàbí ọmọ pẹ́bí tó ti rẹ́ẹ̀dì ẹ̀yẹ tàbí ọmọ pẹ́ ẹni ẹ̀ correct pé so sọ́rí mi náà mú ṣe wà tó ráwọn alákọ̀wé àwọn èèmọ̀ wọn ara bá ẹlòmínà ọkà lọ ra sọ̀hí Bukhari translated one àti ìwò àti eh, Kùránì pé eh, i'm also a muslim in fact èmi gan mo ti perform hajj mi so in fact nínú i also read it kò ní jẹ́ wí bẹ́ẹ̀ bá ń pa fún mi ọkọ̀ ànù báyìí wọ́n sá ma sọ fún ìfẹ́ mi ọkọ̀ ànù náà ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ Qur'an ọ̀rọ̀ méjì ṣe pé ẹmọ eh, kàkà nìkan ṣe láìsí àìmẹ́yí àwọn ìwé pápá jùlọ lásìkò ṣe fẹ́

àwọn èèyàn sì ní tọ́bátẹ́ báyìí ẹ̀jẹ́ ìtàn ni wọ́n sọ fún àwọn ẹ̀tàn tó lè báyìí ẹ̀jẹ́ láwọn ẹ̀tàn tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ṣe bẹ́ẹ̀ lórí wọ́n wá kórìkì kórìlà àwọn ànẹ́bì mo mẹ́nìkan bẹ́ẹ̀ tó ń pé in tó báyìí ẹ̀jẹ́ lò lónìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà fún pèsè ayẹ antagonist ìyẹn tó rẹ́gbẹ́ kọ́sàmọ̀ tàbí tẹ́lẹ̀tẹ́ gbogbo ìyẹn bá ń lọ báyìí wọ́n lọ báyìí jẹ́ ìwọ̀n ìbẹ́ kèébẹ́ lọ sí ibi tí gbogbo ìyẹn bá lọ ó sì padà sún débi pé wọ́n sì ṣe wá sí nípa àwọn ṣíyà ó sì ní àwọn ṣíyà ẹgbẹ̀rún ó sì padà wà lọ́wájú pa wọn tẹ́ àwọn tẹ́ ní ọ̀dá ẹkùn tó bá ń tagonist ní tí wọ́n tó bá ti ní ọ̀dá ló mọ́ ṣe láyé rẹ̀ ó sì máa lọ́wájú ó sì di ṣíyà tẹ́ bá ti ní nǹkan ọ̀dá ibi tẹ́ ní ọ̀dá ń gbogbo èèyàn máa lọ ìbẹ̀mọ́ lọ àwọn èèyàn bẹ̀fẹ́ rí bẹ́ẹ̀ yóò wà lóhun ní pọ́lísì tí ó mú yẹ̀wọ́ náà èmi ní pọ́lísì gan wọ́n ẹgbẹ́ tó ń pè ní pọ́lísì nù mọ́ ní pọ́lísì mẹ́rin ni policy burúkú báyìí àmẹ́kẹ̀ẹ́dẹ̀ definition policy yìí policy burúkú ni wọ́n ní ẹ̀ so látara báyìí a ń fi léyìí sọ́ra wa lára ni ọlọ́ọ̀bá ní wà lábí tí ó fi kẹ́ ọlọ́ọ̀bá ní àwọn ashabul kahf wọ́n lo ọgọ́rùn ọdún mẹ́ta níbi tí wọ́n sò sí wasdadu tisa wọ́n sì lékún pẹ̀lú mẹ́sàn lékún pẹ̀lú mẹ́sàn yìí a sàlàyé pé ṣe wákàtí mẹ́sàn náà fi lékún ọjọ́ mẹ́sàn ni ọ̀sẹ̀ mẹ́sàn ni oṣù mẹ́sàn ni àbọ̀dún mẹ́sàn ẹ̀rí pọ́lọ́wọ́ bá lè kẹ́rin wasdadu tisa àmẹ́lẹ̀ tó gbajúmọ̀ nù lára àwọn alárúbáwá ni pé so ibá ní sí wọ́n lo ọgọ́rùn ọdún mẹ́sàn wọ́n lo ọgọ́rùn ọdún mẹ́ta àti ọdún mẹ́sàn eléyẹ ni ikhtiyaru al-imam ibn jarir at-tabari ta'ala imamul mufassirin wa qudwatuhu wa marja'uhu gbogbo àwọn mufassirun ọdún ẹ̀nà wọn padà sí òun imamu ala kulli hal wàzádù tí sáà ọbọdún mẹ́sàn lékún níbi tí wọ́n wà ní tó mẹ́ kọ́nà bá ìkílá fún wọn nírà nírò nípa tí wọ́n lò nìyẹn kulillahu a'lamu bima labithu ilé ni imamu Qatada bin Di'ama lè tó sọ pé òǹkà tọ́dọ́ lọ́wọ́ba tọ́lọ́wọ́ba àríkíra bí ń sí òǹtayé kọmàríyà ní lọ́wọ́ba àríkíra fáwà mùsùlùmí kọmàríyà là ń lò àbí àwọn tán lo ṣàmsíyà àwọn kèfèrí lo ṣàmsíyà kásọ́ra kìníkan sẹ́rí sẹ́bá ń kọ kìníkan wọ́n sọ wípé wọ́n ní àwà ní 2015 AD àwọn èèyàn kí ń mà túnmà eré ti yẹ mùsùlùmí náà sí ma ń kọ́ nítọ́wọ̀ bá ti mà tó ìjẹ́kọ́dọ̀ àwọn kèfèrí lọ́wọ́ ó dá kó wádìí ń pa ẹ̀ tẹ́rí éèdì yẹn abbreviation ni wọ́n abbreviate ẹ̀ ni wọ́n dẹkú ìtumọ̀ ẹgbẹ́ after death ìtumọ̀ ẹgbẹ́ lẹ́yìn ikú Jesus Christ tí wọ́n lẹ́bàá kọ éèdì sọ̀rọ̀ àwọn bá súnlẹ̀ mọ̀ musulmi pẹ́jẹ ṣe death ṣe torí jíbẹ̀rẹ̀ ní padà àwọn ẹgbà tó ọkì a sọ pé 2015 AD after departure kò ní jẹ́ death ma yóò jẹ́ departure lẹ́yìn sáré fi ń sá lọ tán tẹ́gbẹ́ departure àwọn àgbàgbà ọgbà death bọ́ sẹ́yìn lẹ́gbẹ́ ẹ̀ ṣe bá ní sí àwọn ń ṣe òǹkà tí wọ́n sẹ́rọ òǹkà tẹ́ ń bá bọ̀ ẹ̀ ló jẹ́ sí àwọn mùsùlùmí ní tó ẹka mọ́ lò wọ́n ṣe wá mẹ́tò sẹ́rí bí tó bá ti ṣe wá mẹ́tò tọ̀ àwọn ti ṣe wá ń bẹ̀yẹn àrí bíbọ́ àbáwọn náà ká mọ́ sí ra wa mẹ́tò náà fún àwọn kan lè ṣe wá mẹ́tò táwọn náà mọ̀ sí ra wa mọ́ ibi tí a tó gbé sí ọláwọn tí wọ́n mú ǹkà ẹ̀wọ́n ti sún ọjọ́ tí wọ́n gbà ipá nẹ́bí ìsákú àti ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí máa mú ǹkà ẹ̀ bọ̀ wá so 2050,000 wọ́n sọ fún yí pé a ti wà ní ẹgbẹ̀rún ọdún ké ẹgbẹ̀rún ọdún méjì ó lé mẹ́ẹ̀dógún lẹ́yìn ikú ànẹ́bì ìtàn sọ nìyẹn tó bá tó di 2016 wọ́n já ti wà lẹ́gbẹ̀rún ọdún méjì àti ó lé mẹ́rìndínlógún lẹ́yìn ikú ànẹ́bì ìsá sọ ẹ̀ká àmọ́ bá wọn lò a má a ń bá wọn lò lábẹ́ yí pé wọ́n ṣe wọ́n mẹ́tò ààsì nígbàgbọ́ sí kò nítorí ààyí ṣe pé ààsẹ lọ́wọ́ bá níbi pé wọ́n ṣe wọ́n mẹ́tò torí pé àgbọ̀rọ̀ tùbí ìmàjọ̀rọ̀ ààsì nígbàgbọ́ sí nǹkan táwọn nígbàgbọ́ sí àmọ́ bí kí wọ́n bá ti ṣe wọ́n mẹ́tò ibi láti wọ́n mọ̀ kó síríọ̀sì ní pé ibi náà bá ti ṣe wọ́n mẹ́tò ìwọ́n náà má kọ̀ 2015 àmàdárì máa kọ hijiri ká máa kọ hijiri 2015 nǹkan tán fún wa yìí tí òun lò ní so ibá ní sí kò wúlò so ní tàbí pọ̀lọ́ bẹ̀ ní pé ọlọ́wọ́ bá ní kúlì láhù a'lamu bima labisu ọlọ́wọ́ bá ló nímọ̀ nípa òǹkà ọjọ́ tí wọ́n lò ọjọ́ tí wọ́n lò lọ́wọ́ bá ní kílá ní ìfà sí bí ọjàtọ̀ fún ọjọ́ tí wọ́n lò ní tọ́nà bá ní kílá sọ lọ́lápọ̀kọ́ òun náà ni ọjọ́ tí wọ́n lò lẹ́yìn ọjọ́ tí wọ́n sí àsìkò tí alkùnrin ń sọ̀kalẹ̀ sásìkò tọ́nàbà ní kẹ́lá fún wọn ní ìròyìn pa tọ́nàbà ní kẹ́lá ń sọ ìtàn wọn fún ànẹ́bì àwọn yahudi tó fún wa ní date pé láti jọ tí àwọn asahabun ká tí wọ́n ti padà fún padà jíta padà tó wá kúṣẹ̀ fún padà wá kú láti jọ yẹn sí ọjọ́ tí alwáhì ń sọ̀kalẹ̀ wọ́n fún wa ní date ọlọ́ni ẹ̀mọ̀ yóò ìbẹ̀lọ́wọ̀ sí ní sọ torí kò sáǹfà níbẹ̀ ọlọ́run ní kó ní láhú àìlàmù bí máa lábì sọ fún wọn pé òǹkà ọjọ́ táwọn àtàbù lè dáàbù sí ọjọ́ tí mi ọlọ́run bá ń sọ Kùránì kalẹ̀ lónìí ìbẹ̀lọ́ nìkan mọ́ máa so ó yàtọ̀ sí òǹkà ọjọ́ aláwọ̀kọ́ tọ́lọ́run bá fún wa ibẹ̀ ni Imam Qatada bù dìáàmà As-Sadusi bí tọ́ ti ṣe mistake ni so àwọn yòókù náà wọn tí wọ́n jẹ́ àfáwọn ní tafsir ìbẹ̀rù wọn wọ́n sì àtúnṣe bẹ̀ náà ó ní lahu ghaibu samawati wal ard ọlọ́run bá ní tọ́lọ́run bá ní ṣe tẹ́rí láàmù tó wà ní ìlẹ́pẹ̀ ní láàmù al-ikhtisas láàmù al-ikhtisas láàmù pọ́lọ́run bá nìkan lónìí láàmù pé ìmọ̀ tàbẹ́ sọ lẹ́yìn kìí yíò nǹkan yẹn khas ní pọ́lọ́run bá special ní pọ́lọ́run lẹ́yìn ọlọ́run bá kò sẹ́ni tó tún ní mọ́ irú ẹ̀lọ́wà ní lillahi mulku samawati wal ardi ó yàtọ̀ fún lámùl istishqaq àtúnlé lámùl istishqaq náà lámùl istishqaq ni alhamdulillah ay ọlọ́ọba huwal mustahiqqu li an yuhmad láàmù tó wà ní àwọn afẹ́mọ́ ní láàmù ìsọ́sì ní tàbí pàyọ̀ mẹ́rin pé ṣẹ́rí nǹkan ìtọ́lọ́wọ́ bá bá lóhun nìkan lòun ní bẹ́nìkan bá bá ọlọ́wọ́ bá fàá yọ kàgbákò ní ọlọ́wọ́ bá ní alkibir ya urijani wal azamatu izari faman naza'ani wahidan minhuma azabtuhu wa fi riwayatin qadhabtuhu fi an-nar ọlọ́wọ́ bá ní alkibir ya káṣe gbéraga izari ìzáwèmí ọlọ́wọ́ bá ní àbá ma ń fún alákèsí mẹ́rin pé ìzáàrù ṣe ìkẹ́rùn òyìn ọlọ́ọ̀bá ní tó rọ́bọ̀ ní ìzáàrí sọ́lọ̀ ní ìzáàrù wọ́n ní kìí ṣe ìzáàrù jẹ́rùn òyìn ọlọ́ọ̀bá ìgbà tó túnmọ̀ sí pé ìzáàrù ni pé ọlọ́ọ̀bá ní èmi nìkan mo ní áì èmi nìkan ló tọ́ sí kí n ṣe kíbìrìyà tó pé ìzáàrù ìtumọ̀ ní pé aṣọ tí mo bá ní aṣọ tí mi nìkan bá ní tèmi ẹni tó ní nìkan náà ni ọmọ ìjẹ́ pàápàá jùlọ nígbà tó bá wọ̀ sọ́rùn aṣọ tẹ́ wọ̀ sọ́rùn yẹn ẹlòmí tó lè bá wọ̀ mọ́ ẹ ti wọ̀ báyìí kẹ́lìmì tó wá lóun fẹ́ bá yín òun fẹ́ pàṣọ ẹ̀mẹ́ yín lára ẹjọ́ wọ́ ṣe yọ́ ọ̀rọ̀ gbọ́ táwọn ìdí ìyọ̀bọ́ ìmọ̀ sọ pé ń tẹ̀sẹ̀ bọ́ sòkòtò kan ẹgẹ́ bá nẹ́bí sọ́lọ́lọ́sọ́lọ́ wà náà sú dìtàrí tó pé ṣe àrù àrẹ́bí sọ fún ẹ̀dánàbí sọ ní pé àwọn àǹsọ́wù ní singleti mẹ́ tí àwọn àǹsọ́wù wá ní singleti tánàbí wọ́ ìtumọ̀ tánàbí sọ kéde pé wọ́n jẹ́ singleti gẹ́gẹ́ ìtumọ̀ ní kébọ́ ti súnmà náàbì tó làrẹ́bí sọ pé àwọn àǹsọ́wù ló súnmà jù àwọn yòókù wá tẹ̀lé wọn nítorí pé ṣe àrù òun lásọ tí máa ń súnmára táwọ̀ aṣọ ní ìlú lórí bí singleti àrẹ́bí láwọn àṣọ́rù wádà ẹgẹ́ bí singleti aṣọ tó súnmọ́ mi jù ara ẹ̀yẹ èèyàn yóò kú wádà ẹgẹ́ bí aṣọ tàbí gbé singleti ẹ̀yẹ tó tẹ̀lé wọn ni sóró ẹ̀nà ni aláàzọmọ́tú alkimri ya wuri da'i wà láàzọmọ́tú ìzari ayà síbẹ̀ ni níta ẹ̀fà yóò tẹ̀ ní pé tó bá jẹ́ pọ́nà ọba nìkan ló ní bí èèyàn bá pọ́nà ọba sì fanfà ń bẹ̀ yọ́kà bùkù ni ọlọ́run ìmọ̀ kọ̀ọ̀kan sọ́mà àti òun náà bá nìkan lahu ghaibu samawati wal ardi ọlọ́ ní ìmọ̀ nípa kọ̀kọ́ sánmàtí gbogbo tó pamọ́ ní sánmàtí ilẹ̀ ìmá kọ̀kọ́ oníkan lónìí tàbáwárẹ̀ nìkan lónìí tó lóun náà ma kọ̀kọ́ jẹ̀máà ń kọ́ lọ́wọ́ bá ó ti ṣe ṣírkù nínú rùbùbíyà ní ẹ̀tọ́ pé sí ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá nìkan ló ní ń parẹ̀ ṣírkù méjì ló ṣe ṣírkù fi rùbùbíyà wà ṣírkù fi sífà ó kó sẹ́bọ̀ níbi ìrùlíyà iṣẹ́ ọlọ́run ó tó kó sẹ́bọ̀ níbi ìròyìn ọlọ́run tó lọ́pọ̀lọ́ nìkan lọ́gbàrò yí kóhùn ló ní mẹ́kọ̀kọ̀ ìwọ náà tún sọ pé ní mẹ́kọ̀kọ̀ náà us bet sẹ́bọ̀ ní nítorí ọlọ́run bá ọlọ́wọ́ bá lẹ́gbẹ́ ní ìrìnàjẹ́bì sọ fún àlúmẹ̀ ẹ̀ta ara wọn sí pé la ya'lamu tẹ́rítàwọn lárúbáwá tó bá fẹ́ fi nǹkan rílẹ̀ nígbà tí nǹkan lẹ̀ fún nǹkan kan tí ò tí nǹkan kan ò ní bá kẹ́gbẹ́ ní nǹkan ẹ̀mọ́ wọn kọ́ sí nọ́fíù ọ̀nà tó wà abúláàzò jù lọ́dọ̀ lárúbáwá láti ṣe nọ́fíù láti ṣe ìgbàjù ní pé kí nọ́fíù kọ́kọ́ sáájú náà kúl ìrànlẹ́bì sọmọ pé láyé àlàmù ọ̀gáyìbà mọ́ fi sàmàwá àti wà láàrùbì sọ fún orí pé kò sẹ́nìkan kẹjí ń bẹ ní sẹ́mà ilá abẹ́nikẹ́ Allah ó wà ablam irú ẹni la ilaha illa Allah kọ́nà ọba lè jẹ́ kí ó yíwa wípé tí a rí ìmọ̀ nípa pọ̀pọ̀ ọlọ́run lè tẹ́lú ní o àwọn ìyẹ̀lẹ́ náà ni àwọn àrẹ́bẹ̀rẹ̀ ọmọ mẹ́sùrádì gan tẹ́bàtọ̀ ní tó ń sọ náà nípa ọmọ yẹ̀pẹ̀ wò wọ́n wá fẹ́ sọ yẹ̀pẹ̀ ní Yorùbá fún ní tí wọ́n pàṣẹ mọ̀fẹ́ gbọ́ yé ah, ọmọ ọmọrọmùlù ọmọ tùrábù ah, ìyẹn sí mọ̀ tùrábù Subhanallah èyí wá jẹ́nu mọ̀ tí yóò jẹ́nu mọ̀ Inshallah ta'ala àsìkò ti lọ níbi ọ̀rọ̀ ilmu ghaib ìtàṣọ yìí ibẹ̀ láti ti bẹ̀rẹ̀ nítorí pé ọ̀rọ̀ nípa kásfì mẹ́yìn kọ̀kọ̀ ní ọlọ́fọ́lọ́ọ̀bá àwọn onídíyà tí wọ́n sọ ipá wọn náà ní mẹ́kọ̀kọ̀ ọ̀rọ̀ tùrábì tí mo sọ yìí wọ́n lè kọ́gbàkò báyẹ̀ o wọ́n fi ẹnìkẹ́ ní Muawiya bin Hakam Sulami radiyallahu anhu ayé olè gbà wá láti sọ àmá nínú nǹkan táwọn oníbíjà tẹ́lọ ní ọ̀rẹ́ fẹ̀ sí lórí túbà tí ó máa rẹjú àwọn ọmọ ènìyàn mọ́kéwú ní ìrọ̀dísì ló mú wá tí ẹ̀ tí ó wọ́n lẹ́nẹ̀ nínú àdúgbà nẹ́bí àdísì náà lójú wọ́n àdísì náà ni ó síkà tí ó sì dágbọ́yé tí ò ní sẹ́nì kẹtẹ́ náà ní ọmọ èyí tó sàbápọ̀ ẹ̀ tó sáájú ẹ̀ lórí àgbọ́yé tí ó sì kàgbákò lọ́dọ̀ ọlọ́run bá sí ẹlòmí ìkùrá ní ẹni ó sì máa lọ ẹnìkan fún mi ní ìròní ní àsìkò bí ìgbà tí mẹ́fì fẹ́ tó ó ní kan náà àwọn tán máa ń ṣe prógrámù ní àwọn oníṣúbí ó nígbà tí ń sọ̀rọ̀ ọwá ní ìgbà tó wá ń káyà fúránì kan ọlọ́wá dé ibi láàmù kan ọwá ní ṣe rí láàmù yẹn àmàlà náà bá wí o láàmù yẹn àmàlà ló túmọ̀ sí o àbáyanu agbábọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn ohun ìkíní ìbá ó ní láàmù tẹ́wọ̀ yẹn àmàlà ní ó ní nítorí ẹ̀ ló fi jẹ́ pé àwa súnfí òun là ń tẹ̀ lálùkùránì tó ní pé mímọ̀ olídìí àwọn fún ẹ̀ lámàlà jẹ tó àmàlà sílọ́mọ̀ ọba wí níbi láàmù yìí nítorí ẹ̀ lónìí wọ́n tó bá ṣe tako sí tó bá ṣe tako mọ̀rí tó ti díkẹ̀ fèyí tó rọ tako kùránì tó rá mọ̀lá ní láàmù túnmọ̀ sí <laughs> kódà tó bá tó parí fún àwọn yóò tó mọ̀ sí pé jẹjá fún ọlọ́ọ̀ká rẹ̀ wọ́n pọ́ ọmọ ẹlẹ́mùkẹ́ <laughs> aláì ẹmà ẹmà ẹmà ẹmà ẹmà a ti wà láwùjọ tó jẹ́ sí pé àwọn aláìmọ̀kẹ́ àwọn rùwébì àwọn aláìmọ̀kẹ́ èèyàn pátápátá gbà láwọn èèyàn ti so lórí nínú ẹ̀sìn tó sì gbọ́rọ̀ sí wọn lẹ́nu kò síwájí ìkàtẹ́yìn lè mú wá fún wọn kó se wù kó kílẹ̀ tó pálẹ̀wọ̀n nítẹ̀lé kíbùrù ń bẹ fún wọn ẹ̀dá sí ẹlòmí ti bá dé mi pé tàbá tí ó máa sàlàyé fún báyìí ẹwọ ẹ̀ mọ́sí wà sí fún mi ọ̀tún bẹ̀rẹ̀ wà sí fún ẹ̀ sàlámà ní fún bẹ̀rẹ̀ wà kí máa ṣe wà sí fún ọ kí wá ní kí n ṣe fún ọ kí máa ṣe pè fún ọ ní wà sí náà láṣe fún ọ bọ́lọ̀lọ́lẹ́ ní kọ́ràn ọ ẹ̀tún bẹ̀rẹ̀ wà sí fún tẹ́yìn ọmọ ju wà sí lọ láyé tí ẹ̀ sàlámà ní fún mọ́ sí wà sí fún mi sá mọ́ sí wà sí bọ́ bá gbọ́ wà sí bò ló ṣe ọmọ nà èyí máa gbọ́ wà sí ni so látara báyìí nítorí àsìkò ká má jà wọ́n lè nǹkan táà nílé yanjú pẹ̀lú gbọ́nà ọba ibi ọ̀rọ̀ ìlú ghaib ọ̀rọ̀ nípa lahu ghaibu samawati wal ard òun náà ni a ti bẹ̀rẹ̀ àlàyé àwọn àlàyé tó wà ń bẹ sábẹ́lọ́n ọba alékiọlá ó fún tí ó ma fi wá mẹ́nà lọ sójú ọ̀nà ọlọ́run ọba kọ́lọ̀wọ́ bá ní kí lákó sí Kùránì ní nǹkan tí yóò jẹ́ ìlú òfin wa tààlì máa tẹ̀lé nínú ìgbésí ayé wa tààlì máa tẹ̀lé nínú ilé wa tààlì máa tẹ̀lé láwùjọ wa tààlì máa tẹ̀lé ní Nàìjíríà yìí kọ́lọ̀bà kí kó ṣe ìlú Nàìjíríà yìí nílùú tí ó máa fi Al-Kùránì ṣe ìdájọ́ lórí àlámẹ̀ríẹ̀ pẹ̀lẹ̀lá ìlàhà ìlàmọ̀ ó rọrùn fọ́lọ́wọ́n bá bẹ́ẹ̀ ó rọrùn fọ́lọ́wọ́n láti ṣe bẹ́ẹ̀ àbẹ́lọ́wọ́n kó ṣe bẹ́ẹ̀ fún wa على لا إله إلا الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك